tí ò mm. bá rí ìṣẹ̀ dáadáa mọ́ ẹsẹ̀ gan ọmọ bèrè ọlọ́mọjọ yọ yẹn lẹ́nu. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ arábìnrin yìí ló ṣe rí ní tí wọ́n ní kẹ́ ẹ gbà wọ́n níyànjú lé lórí ó ní pé ní tí ò mọ wọn la tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ìfẹ́ wọ́n adapt mọ nǹkan tí ọ̀rẹ́kùnrin wọn tó fẹ́ ó sì mọ wọn la tán mm, ó sì mọ wọn la wọ́n wọnú fíìmù yẹn sánsan sánsan sánsan tó jẹ́ pé àwọn gan máa ń béèrè eh, fún un. Eh. Eh, bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí wọ́n ní pápá hmm. tába tiẹ̀ ti wà bí irú àsìkò àwẹ̀ tá a wà yìí wọ́n ní lọ́pọ̀lọpọ̀ àwẹ̀ yàtọ̀ sí ti ọdún àkọ́kọ́ hmm. tí àwọn ṣeun nígbà wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó wọ́n ní tába ti wà nú àwẹ̀ wọ́n ní tí odidi ọgbọ̀njọ́ hmm tí ó fi pé látòkè délẹ̀ wọ́n lọ kọ àwọn wọn ní kò ní kánlẹ̀kùn àwọn báyìí kókókókókó hmm. ẹ̀ wá ṣèyàn ò lè ní. ó dé ní o. wọ́n ní bàbá kò ní àsìkò àwẹ̀ téèyàn ń wò pé ah ká fi oṣù alápọ̀nlé ká fi ká bọ̀wọ̀ fún ká fi gbọ́lá hmm. fóṣù alápọ̀nlé pé ọba ti rí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kì í sàràmù o hmm. ẹ mọ̀ sí wàá gbọ́ o lọ́dọ̀ ẹlẹ́tọ̀ ẹni lásìkò tí èèyàn bá ń gbàwẹ̀ lọ́wọ́ aráàmù ni àmọ́ bí èèyàn bá ti sínú nírọ̀lẹ́ àwọn àáfà wọ́n fi kọ́ wa wọ́n ní nínú àgbọ́yé ẹ̀sìn wọ́n ní kò sí aráàmù kankan ń bẹ̀ hmm. ní kódà ẹ̀tọ́ ni nínú ẹ̀sìn Islam. àmọ́ tarakùnrin wọ́n ní kò rí bẹ́ẹ̀ ẹja àfihàn lẹ̀ àwògede ń gbé ṣé wàá rí láwọn ọjọ́ yòókù tó yàtọ̀ sínú oṣù alápọ̀nlé hmm. wọ́n ní tó pé bíi mẹ́rin bíi márùn. ilẹ̀ tó mọ́ ni bíi àwọn lọ bíi ẹ̀mẹ́rin. ń là máa ń mu là máa ń jẹ ah. wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ah. hmm. wọ́n ní ìgbà míì kò ní í sí níjọ́ tí ọba tún jájà wà kò ní í ju báyìí lọ. ẹ̀ẹ̀kan ṣoṣo. àǹtí ẹ bá ń wo hmm. àwọn ọ̀rọ̀ wọ. ká lọ pa kádé pa. kádé pa one hmm. wọ́n ní ara àwọn tí a wá kọ̀ ara àwọn ọba mọ wọn làwọn sì pe ọkọ àwọn pé ah kí ló dé gan kí ló ṣẹlẹ̀ máa ìdè kí ló dé kí ló eh, ṣẹlẹ̀ ẹ báyìí kọ́ ni rí báyìí kọ́ ni ẹ mọ lé àwọn síta ẹ̀yin náà lẹ fi bà eh. mí jẹ́ ẹ̀yin náà lẹ. iṣẹ́ tẹ kọ́ àwọn ọ̀nà làwọn mọ àwọn ṣe ah. fírídọ́ọ̀mù ọ̀dọ̀ yín náà ni kì í ṣe pé bẹ́ẹ̀ àwọn ń lọ sí ah. ìta pé bọ́rọ̀ bá rí báyìí àwọn ò fẹ́ kẹ́ ẹ. ẹ tuntun bẹ́ẹ̀ jẹ́ kí ó Hmm? Hmm, pé mọ́tò téèyàn ọba máa lò ní gbogbo ìgbà gan gbogbo àwọn bíi kínní bíi jẹnẹrétọ̀ ni kọ́ mọ̀mọ́ lo jẹnẹrétọ̀ ní gbogbo ìgbà kọ́ mọ̀mọ́ sáfíìsì rẹ̀ ṣé àwọn bíi plọ́ọ̀gì yóò dógùn ńgbà ẹ bá padà fà á jẹnẹrétọ̀ tó fà láàrin ìjọ karùn-ún síra wọn hmm. apá gbogbo apá rẹ ni yóò yí tíkẹ́tíkẹ́ báyìí àbí mọ́tò tí èèyàn téèyàn ọmọ sáfíìsì gbogbo ìgbà ó mọ bí ó ṣe rí ni yóò mọ̀ ṣe fíndì ni níbi eh, salenza eh? hmm. tí kìíní eh, compressor gbogbo rẹ̀ tí ó fẹ́ di pé kìíní èmi understand àǹtí yẹn o kí ni tó ń wò mí sí nìsín ṣé mo parọ́ ni kò sí ǹtẹ́ èèyàn lò mọ sáfíìsì ní gbogbo gbà. ọ̀rọ̀ òbí wẹ́ẹ́ dáyà ẹni a gbọ́dọ̀ fọ́. a ṣe ojú ah. òpó sílẹ̀ ní kò pẹ́ kò pẹ́ àmọ́ arábìnrin wọn ní àwọn pe ọkọ àwọn jókòó pé àwọn bá wọn sọ nítòbí níbi wọn láwọn pè ń bàbá àwọn pè ní kọ̀kọ̀ pé yóò da o kẹ́ tètè yílù padà orí ọwọ́ tá a jọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ padà bẹ́ o ẹ jẹ́ padà bẹ́ o. Ah èmi kọ́ o ẹ̀yin náà ni o ẹ̀yin ni ẹ̀yin lẹ dá ntẹ́ dálẹ̀ lẹ̀ tí o tẹ́ ntẹ́ dálẹ̀ lẹ dálẹ̀ o ìtẹ́ bá sì tún wá dálẹ̀ tó tún kọjá ntí bí ó ṣe ṣe ẹ̀yin ni o. ẹja padà bẹ́ẹ̀ wọ́n ní ọkọ àwọn wá ṣèlérí fáwọn pé àwọn padà bẹ́ẹ̀ lóòótọ́ mm. lóòótọ́ àti lódodo wọ́n ní wọ́n gbìyànjú bíi pé èèyàn fẹ́ padà síbì kan àmọ́ kò wá débẹ̀ tán kò wá débẹ̀ ó ń wo bẹ̀ lọ́ọ̀kan báyìí mm. kò wá débẹ̀ ó tún wá lọ́rí ó wá padà wọ́n padà síbi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah. wọ́n ní bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn bẹ́ẹ̀ ló ṣe wá rí èmi wá ń béèrè pé à ah, ṣé ẹ̀yin ò sì kẹ̀fín pé pé bóyá bóyá babó ń baba ìlú tọkọ yín lù nù lé eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, bóyá wọ́n ti ní àgbàmọ́lẹ̀ kan tà tí ń lọ gbá pé bóyá wọ́n lùlù ń ta inú ilé ni wọ́n ti ń lura wọn ní wọ́n ti ń ṣe ẹ̀kọ́ wọ ẹ̀kọ́ náà mi bóyá kọ̀máṣíà ni ń wọ̀ níta àbí ṣé ẹ kẹfí pé bóyá iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́fíìsì ó yàtọ̀ síra wọn. àbí iṣẹ́ agbára kan wà tó yà lè sọ ti gbẹ̀gùn lára wọn. Mr. Ìlúmọ̀ọ́ká wọ́n ní. ọmọdé ní afẹsẹ̀ balẹ̀ mi o ìyá mi o ìyá lọ́lá bẹ̀rù. agbẹ́mídá ní balẹ̀ lọ́kọ̀jọ́ òru. tó wà ń bẹ̀ ni pé iṣẹ́ ò yí padà Eh, ti pé bóyá ọkọ wọn wọ́n sì ń lò ló ń ta wọ́n ní wọ́n ní àpẹẹrẹ rẹ̀ ò tiẹ̀ fojú hàn rárá rárá àwọn ò àwọn ò sì rò bẹ́ẹ̀ ó wá lè rí bẹ́ẹ̀ o ibi ọ̀rọ̀ wà nù láàárọ̀ tí ẹ bá wa dá sí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ́sàn-án tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé bọ́rọ̀ bá rí báyìí tí ọ̀rọ̀ yìí fi dológun kọ̀ sílẹ̀ tí ọ̀rọ̀ yìí fi dológun pé obìnrin ọmọ wò ta. Ah mọ̀ pé. ọ̀nà wo lèèyàn lè gbà láti bá ọkọ rẹ̀ sọ̀rọ̀. àti gbọ́mú lẹ́nu ọmọ máa ń nira. ẹ mọ̀ sì wá gbọ́ o kì í ṣe pé ọkùnrin yẹn ọ̀ká tò lọ́kùnrin o. ìfẹ́ sì wà láàrin wọn. kì í sì ṣe pé kò sí ìfẹ́ láàrin wọn o. inú wọn ń tòrò wọn gbọ́ra wọn yé o. bó bá jẹ́ pé kọ̀ọ̀ká tò lọ́kùnrin iyùn ọ̀tọ̀ ọ̀tọ̀ nìyẹn àwògedengbe ara àbí dúró tán. ó dúró tán o kí ó bá sì jẹ́ wípé ìfẹ́ ò sí nínú ilé mọ́ iyùn náà ọ̀tọ̀ wọ́n sì ń gbọ́ra wọn ń gbá ara wọn yé wọ́n gbọ́ra wọn wọ́n gbọ́ àwọn ara wọn yé ibi ọ̀rọ̀ wà láàárọ̀ inú ibi ọ̀rọ̀ wà náà ni pé kí nǹkan mẹ́wàá kọ́ wá di ẹyọ kan. ẹyọ kan gan kì í ṣe gbogbo gbà kásáfimọ́ sáláì ṣe ni. ẹja aṣojú òpó lẹ̀ àwọn nọ́mbà tí à ń lò kò yí padà zero eight zero three two three two ten fifty nine àti zero eight zero seven seven seven seven ten fifty nine. bàbá wa jẹ́ láti ilẹ̀ òkèèrè lẹ́tí fẹ́ pé plus two three four eight zero nine two two two ten fifty nine ẹ dákun òun kálukú ojú òpó tiẹ̀. abẹ̀rẹ̀ o mr ah, ima mr ima abẹ̀rẹ̀ o àwa ń bẹ nú o gbogbo ń tá a bá mm-hmm. sọ ẹja wa sọ náà ń ẹ sọ ah. ọjà tèmi orí bí o. o ló hello. world alaji. ẹ mà mami jp ẹ o. dáre ajayi. ọrọ rẹ o. ẹkú ẹkú òkè ń bàdàn ọrọ rẹ bá ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ìsun tó le. ẹ rò bẹ́ẹ̀. àkójú tó le àkọ́kọ́ náà mo tẹ̀ kọ́kọ́ bóbó yẹn dúpẹ́ pé òun àtọkẹ́ padà fẹ́ra wọn torí àwọn míì wà dán bí dán ṣùrù gan báyẹn ẹ pé wọn padà fẹ́ra tí oníkàkú bá tiẹ̀ lọ. nǹkan tí èmi ó kàn rọ arábìnrin yẹn sí ni wípé kò ní fi ọkọ ẹ̀ lọ́rùn lẹ̀ tó ọkọ ẹ̀ tó kọ níṣẹ́ àwọn náà wàá mú gẹ́gẹ́ bíi iṣẹ́ báyìí láti kọ́ ọkọ tiwọn náà níṣẹ́ báyìí. padà. padà ètò hmm. iṣẹ́ tó fi lé mi lọ́wọ́ yìí mo ti gba ìwé ẹ̀rí mo ti mo ti mo ti mo ti mo ti di professor díẹ̀ hmm, hmm. so ó rẹ̀ yín ni kò wá rè mí báyìí mi náà wá fẹ́ kọ́ yín padà. Mm -hmm so wọn àjọ wa mọ wọn àjọ àjọ mọ rẹgì. wọ́n ti ẹ̀ ti fa kòmó òkun bẹ̀ yọ. kán kọ ah, ah, ọkọ wọn lọ́kọ wọn káwọn náà kọ padà. ọkọ wọn lọ sí tí wọ́n fẹ́ padà. bó ti jẹ́nu so hmm. back to ló máa jẹ́ báyẹn. ẹ kú ẹ kú làákà yìí ẹ ṣeun dáre Àjàyí ah n tẹ wá ibẹ̀ yàtọ̀ láàárọ̀ yìí ẹ wú mi lórí. Hmm. Hmm. hello. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ shalom shalom. orí àtọ̀rọ̀ shabam shalom. Mandela ẹ̀ o pẹ̀kọ́ àrọ̀. àwa nù o. ẹ àmọ̀ràn mi fún obìnrin yẹn ni pé ọ̀rọ̀ wọn ti gba sùúrù o ní ló gba sùúrù ni pé kọ́ bí lè pè é gbogbo tọkùnrin yẹn forí rò gbà tó wà kọ́ ló forí rò ń sìn wọ́n lè ti wà lórí ọkọ ẹ̀ kọ́kọ́ bọ́kọ wọn sọ̀rọ̀ bí abẹ́yẹ sọ lẹ́nu bẹ́ẹ̀tù wà nìyẹn ló lágbára bí akókò ọkọ mọ́ bí abọ́kọ sọ̀rọ̀ kọ́kọ́ bá tẹ̀ máa change bí akókò wá sí ten to five ten to six kó máa ṣiṣẹ́ jẹ́ẹ́ kókòlórúkọ rẹ̀ lẹ́yìn fúnjẹ jáwálẹ̀ yẹn ti pọ̀. ok kàn máa mú díẹ̀ díẹ̀ díẹ̀ bóyá bíi láti one sí two two sí three three sí four. kàn máa increase yẹn díẹ̀ díẹ̀. ẹ ẹ rà á ní kó máa increase díẹ̀ díẹ̀ kó mọ̀ kàn jáwálẹ̀ fún jáwálẹ̀ fún ti pọ̀ ju kọ́kọ́ kọ ẹ̀ òun náà dáná kókó ní ẹ lọkọ yẹn ò lè pọ síbù mọ. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ẹ mandela kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ẹ ká ẹ tiẹ̀ tó lọ mandela ẹ gba àwọn ọkùnrin níyànjú. èèyàn gbé búrẹ́dì odidi ọ̀rá tó sọ pé ìfúre àwọn ajalè lọ́wọ́ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ tẹ́ fi ń pàrọwà lọ kí ni pọ́ lẹ́rìn. mandela ẹ gba àwọn ọkùnrin níyànjú ẹ sì gba obìnrin náà níyànjú intéèyàn hmm. ọba lè sustain. kó mọ eh, bẹ̀rẹ̀ rẹ̀. ewo làbúrò kúkú bẹ̀rẹ̀ rẹ̀. ẹ eh, ẹ nǹkan kò rí irun gbàdàgbà téèyàn téèyàn fi màá rí ẹyìn tí téèyàn forí rò. ọkùnrin lèmi náà ní tẹ́ bá ti mọ̀ pé ẹ mọ̀ forí rò. ilẹ̀ forí rò tó ṣe pé tọ́ba jóbìnrin ní ṣe ní òfin ilẹ̀kùnrẹ́rẹ́ mọ́ ẹ mọ bẹ́ẹ̀ ti mọ ẹ bá ti parí Mandela ṣe sùúrù tọkọ àtìyàwó tán bá ń jà tó bá fi di wípé ọkọ ọ̀rẹ́jọ́ kankan rò ìyàwó ẹ̀ ń fún bó ṣe fẹ́ ni bọ́tọ́kọ àtìyàwó bá ń jà tí ẹ bá ti rí pọ́kọ́ ń kanra ìyẹn wà ń bẹ́ẹ̀ ni kí ló dé tó fi jẹ́ pé tó bá kan ẹ̀yin ẹ̀yin èlé gba pé kóbìnrin ọ fẹ́ mọ̀ fẹ́ dín ọwọ́ bí ṣe ń wọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí ṣe ń wọn kún fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin èlé gbà. ẹ fẹ́ wọn jáwọ́ gàrí yín ẹ fẹ́ wọn jáwọ́ gàrí yín bí wọ́n ṣe ń kọ ẹ̀ yín bàràkàtà bàràkàtà lẹ̀ fẹ́ wọn máa kọ́. Mandela ẹ̀ nìṣó jàre. wọ́n máa nìṣó. ẹ rò pé àwa ọkùnrin bó tá ń ṣe èèyàn kú lọ díẹ̀ díẹ̀ lò a máa kọ́kọ́ lọ sí ni. ṣé yẹn gbogbo kò tí ì ní rò ní kò tí ì dọkùnrin gbà yẹn ó sì ń ṣe bọ́ ilé pàtó bẹ̀rẹ̀ sí dọkùnrin tó bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn ọ̀rọ̀ lójijì lọ́nà pé owó tó kàn ń ṣe mẹ́wàá mẹ́rin gbogbo kí nìyí òun kú lọ díẹ̀ díẹ̀ nu wà pọ̀pọ̀ lọ sí hmm. ó lè láàbù ìtòmórí lọ́rọ̀ ẹ̀ ó lè pọ̀pọ̀ lọ sí ni ọ̀dà ẹ ṣe gan ni adúpẹ́ Mandela ẹ bá wa kí gbogbo Jerusalem hello rédíò yín wà lókè yín tẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ̀yìn yín lẹ̀ àbíkẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ bá ti yín lẹ̀ pé padà. ẹ kàárọ̀ o. Hmm. àwa kọ́ kíníyàn ló gera ẹ̀ torí tẹ bá ti ń pè wá ń láti yẹn rédíò yín sílẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ní fi ń gbọ́ wa wà lókè. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sọ. yes orúkọ yín àti ibi ti ń bá wa sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ kí n forúkọ mi sílẹ̀ náà. láti bolẹ̀ tí ń pè. wọ́n pè láti Amẹ́ríkà. láti Amẹ́ríkà. yà ṣẹ́rí ọ̀dọ́ ni mí mhm. lọ́wọ́ tí mo wà yìí náà èmi náà lè ṣe mẹ́rin ṣe márùn ṣe mẹ́fà kílẹ̀ tó mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí màdìlá ti sọ ní tí mo forí rò sí ṣé mo rí nìkan tí mo rò sàmì tí màá rí so kò sí bí mo sì léegun àti ṣe at time goes on ènìyàn máa rí pé ọkọ máa jẹ ẹ̀yìn ìyàwó máa jẹ ọmọ máa jẹ fámìlì ìyàwó fámìlì ọkọ so tó bá yá ń I might not be doing more than that more than more than the way I'm doing now hmm. ṣé you get so by the way ọkọrẹ́nsìn yìí tó ti dàgbà now close to fourteen forty years I expect ìyàwó yẹn ni kó lọ níṣòro tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bóun ṣe rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ hmm. bóun dẹ̀ ṣe rí ọ̀la náà tún lè má rí bẹ́ẹ̀ mọ́ o kí àwọn yẹn má lọ rò wípé bóyá torí wípé ọkùnrin tàbí fẹ́ràn òun mọ́ ìsígbà kó mọ̀ mọ́ra ọ̀ kó fara máa fọ́pọ̀ mọ́ra pé ẹ ṣe dáadáa kárakára kárakára but even tí màá yorùbá wọlé padà ṣe tó bẹ́ẹ̀ mọ́ náà kó tèkì ẹ bẹ́ẹ̀ ni o hmm èmi ò dàbí àwọn ní ò dàbí ọ̀la ọ̀la ò dẹ̀ dàbí ọ̀túnla o so ẹ kú ètò sá. ẹ sà ẹni ọlọ́run mọ̀ láti amẹ́ríkà kẹ́ ẹ tó lọ ṣe rí ètò yìí ètò ìdílé ni ọgbọ́n ọgbọ́n òun lohun gbogbo ló dẹ̀ máa ń kọ́ ni ṣe ríru bóbìnrin ìbò ṣe ké gbàjarè tọ̀ wá wá pé hmm. ọ̀rọ̀ òun rèé o ẹ bá ń gbé e sáfẹ́fẹ́ kọ́mọ nàìjíríà kí wọ́n gba òun nímọ̀ràn ó dá mi lójú pé ibikíbi tẹ́ ẹ bá sọ̀rọ̀ sí arábìnrin yìí á jẹ́ kí ara tiwọn náà kó lè reset bí àṣà àwọn olóyìnbó àmọ́ ẹ wá gbọ́ mi sà ẹ gbọ́ ẹ ṣe mọ̀ wípé bàbá gbé obìnrin sí ìdá ọgọ́rùn ó lè jẹ́ wípé bí ìdá àádọ́rùn ninety percent nínú wọn yóò ti bọ́ gbòòrò hmm. yóò ti bọ́ gbòòrò kábí lè dé. pẹ̀lú irú tí ẹni ìgbé wá yìí. Mhm. ṣé ẹ rò ó pé àwa ọkùnrin ìta bá mọ̀ pé a ní lè sustain ìtẹ̀yàn bá mọ̀ pé òun ò ní lè tẹ̀síwájú bẹ́ẹ̀ ẹ rò pé ó yẹ ká. ká kọ́sàn ara wa. ká kọ́sàn ara wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín téèyàn bá ti mọ̀ pé òun ò lè tẹ̀síwájú kì í ṣe lórí ọ̀rọ̀ ń tàn wí nìkan o mm-hmm. lórí gbogbo nǹkan ni o ẹ rò bẹ́ẹ̀ sà. ká fi wulẹ̀ fi wẹ́ra wa sí. mo wà pẹ̀lú yín. ẹ jẹ́ kí n fẹ́ ní sàǹsì kan hmm. tọkọ àtìyàwó àbí ọkùnrin àti obìnrin tá a bá ń fẹ́ra wọn lójú ọ̀nà lọ́wọ́ ìfẹ́ yẹn máa ń di romantic ìdá ọkùnrin àbóbìnrin ọ̀gá rò wípé ó lè máa la ìfòkí lọ nínú ẹ̀jẹ̀ yóò bá tí mo fọyọ̀ yẹn ta. à ń mi tọkùnrin àti obìnrin máa ń fẹ́ra wọn lọ́wọ́ ọkùnrin fẹ́ máa even ó lè má jọkùnrin gbà mí ó lè gbé bèrè torí pé fọ̀sọ̀dọ̀ ọkùnrin ó fọ̀sọ̀dọ̀ obìnrin bíi tẹ́lẹ̀ àdínú. Hmm. obìnrin wọn ti gbẹ́ wípé tó jẹ́ pé òun náà kún dùn. bọ̀ tó bá ti pé bá ti ń bímọ tẹ̀ ó bímọ kejì bímọ kẹta òun náà lè má ní strength àti máa ṣẹlẹ̀ mọ́ náà èyí ò kí mọ̀ kó tó máa padà rí nìyẹn tọ́ọ̀kì ẹ̀fẹ́ máa rọ́dọ̀ ni wípé mo lè ṣe mo lè gòkè mo lè sọ mo lè gòkè mo lè sọ èyí ò kí mọ̀ pé ó máa padà pé ọjọ́ kan máa wà tó máa padà rí gbogbo tó máa padà máa forí ro nǹkan tó pọ̀ ṣé tí mo sọ ti yé yín sá so èyàn ò tí èyàn bá kàn ṣe ọ̀dọ̀ lọ́wọ́ báyẹn ká máa rí ah ok mo even most times ká máa fi ń ṣe competition náírà wa nàpẹ ìwọ òun lòdì tí mo jẹ́ bí mo ṣe wà yìí mo lẹ́kọ̀ọ́ tó sọ pé wọ́n sọ pé òun lè ṣe ẹ̀mejìlá kílẹ̀ tó mọ́ and tó lè ṣe mo kò ní máa rí bẹ́ẹ̀ lọ́mọ náà mo sọ fún irú èmi ṣé kinní yẹn ṣe kó ṣó lòdì wọn ìyìn sọ pé ṣó yẹ ṣó lòdì wọn ká mọ̀ pé òkè òdiwọ̀n rẹ o tó wulẹ̀ bọ́ ojú òṣùwọ̀n gangan pé mẹ́ta ni o tọ́ba tí a wá jánu ah. a mọ̀ pé bọ́ba jánu lọ́dọ̀ ọkọ a mọ̀ pé ọ̀dọ̀ ọkọ ló ti jánu tọ́ba jánu ah. lọ́dọ̀ ìyàwó a mọ̀ pé ìyàwó ọ̀dọ̀ rẹ̀ ló ti jánu tó lòdì wọn kí lòdì wọn rẹ̀. sẹ́ẹ̀rí kò yẹ kó lòdì wọn kò sì lòdì wọn bọ́sẹ́rì tá à ń sọ yìí náà most time ara ni o ọlọ́run fún wa lẹ́bùn ẹ̀dùn wa lọ́wọ́ hmm. mo ní wúmà kan sọ wípé láàrin ọdún kan tí ọkọ òun ò bá béèrè òun lè má ṣe ó lè mú mọ́ra hmm. ṣe ìbá tí mo sọ yẹn yìí hmm. ọkùnrin yìí náà wà tó jẹ́ wípé ànímọ̀ kan sọ pé òun travel for ibi ọdún méje ibi ọdún méje yẹn òun ò súnmọ́ obìnrin kankan òun kan búra sí i. ìjọba dé ó dé lódìdí ni. sọ̀rọ̀ ṣá ọkùnrin náà dẹ̀ sọ wípé òun ò kí ẹ̀ so ara ó yàtọ̀ síra wọn kò lódiwọ̀n kò yẹ kó lódiwọ̀n kó lóun ṣàṣàánú wa nínú márèjì ni o ó lágbára kó lóun ràn wá lọ́wọ́ o. ẹ ṣe gan ni sà ẹni ọlọ́run mọ̀ láti amẹ́ríkà ẹ ṣe àdúpẹ́ sà ẹ mọ̀ ní lọ́kàn pé bọ́ba ti gbá kínní kò tọ́rẹ́ ẹ̀ mọ́rú ẹ̀wù. fẹ́ni ẹlẹ́ni lẹ̀ jẹ́ wọn mọ̀ lọ ó dàbọ̀ jàre ọtán àwọn olóògùn ìbílẹ̀ dé <laughs> àtẹ̀jíṣẹ́ kan mo rí ẹ mọ̀ bá a ti sọ síwájú kì í ṣe pé bóyá ọkùnrin yẹn ní àìlera kankan o àpé nǹkan ń ṣe wọn o ẹni yìí wọ́n ní orí àtọrùn ẹ káàárọ̀ wọ́n ní kí ọkọ obìnrin yẹn wọ́n ní kó máa jẹ orógbó déédéé ah. wọ́n ní <laughs> wọ́n ló máa ń jẹ́ kí <laughs> ọ̀dà Táíwò Elégbèdé láti ah, àwà Ìjẹ̀bú mm. àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yẹn sọ̀wọ́. àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n wí pé ah, ọkùnrin yẹn ó ti wíìkì ni Eh, wọ́n ló nílò kó tún lọ tún ṣe ìràpadà ara rẹ̀ dáadáa wọ́n ní tí ó bá fẹ́ tìyàwó rẹ̀ síta pàápàá ó lè jẹ́ dírẹ́fà rẹ̀ náà ní ọmọ eh, wàkùsà ìyàwó ẹ̀ tí wọ́n hmm. wí nù. Eh, àtẹ̀jíṣẹ́ ilé wọn ní ẹ̀ka àárọ̀ orí ọrùn wọn ní ilé tí náà kò ní bàjẹ́ o àmì àṣẹ Èdùmàrè wọ́n ní kí obìnrin yìí wọ́n ní kó lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọ́n nítorí epo ti tán ní rìfàìnárì ọkùnrin yìí o wọ́n ní kó má ní ọkùnrin ní ara o wọ́n ní kí obìnrin yìí kó wo àti ìgbà tí ọkùnrin yìí tó ti ń tó ti ń já epo. ọ̀dà. ìyáàfin dùnní adéjìmí ìyálòde múlẹ́rọ́ ní tilé tó kó ẹ ṣeun. ọ̀dà ikú òwúrọ̀ orí àtọrun ẹkú ọdún àwẹ̀ ẹ̀mí yóò yọrí rẹ̀ arábìnrin yẹn ká láti àkóbọ̀ ní orúkọ tiwọn wọ́n yí pé kí arábìnrin yẹn kó gbà á kó sì gbà ń kádàrá pé bí ọlọ́run ṣe fẹ́ kó ló ṣe rí yẹn. Hmm. ọ̀rọ̀ tí ènìyàn mọ̀ ọ̀rọ̀ tí ènìyàn ń rò pọ̀ wọ́n ní ká rántí pé sàárè àwọn ọkùnrin ló pọ̀ jù níta jẹgànjẹgàn ń pààyàn o hmm. ẹni wọn kọ jù bẹ́ẹ̀ lọ. tó Adeleke Abímbọ́lá látòrí ìkànnì Facebook náà sọ̀rọ̀ wọ́n pé ń táwọn rò ni wípé ńgbà tí arákùnrin yẹn ti wà níléèwé ó ti lóra ẹ̀ yọ ọ́ ní ìsinyìí agbára ti wá dínkù. ọ̀dà ká mọ̀ ṣe ní àlàfíbọ̀ ẹ ló ẹ̀ káàárọ̀ ẹ káàárọ̀ orí àtọ̀rọ̀. àwa rè o dira jíjọlá kọ yìí. d1. bẹ́ẹ̀ni o. d one. gbogbo London ọmọ tó jọ mẹ́ta. wọn á gbáyé dọ́kàn pẹ̀lú ẹ̀yin ẹ̀yin orí àtọ̀run ẹ̀yin ẹ̀ mo bẹ̀ yín lédè ìjẹ́ pàrí náà béèrè ẹni. ẹ jẹ́ àpàdé family house ẹ jẹ́ àpàdé family house. ok then kò sí wàhálà hmm. eh, eh, eh, number one ṣé rí obìnrin yẹn ni èmi ní láti bá sòtọ̀ rọ̀. Hmm ṣe gbọ́. à ń gbọ́ yín. ṣe rí nígbà tó nǹkan tó ṣẹlẹ̀ yìí nígbà tó wà ní skul ṣe ti understand mi. Hmm. ṣe rí egungun egungun tá a fi ṣèwé kọ́ ló orí tá a fi ṣèwé kọ́ ló wà sí nípa lórí ìṣù yẹn ni o hmm. lórí ìṣù yẹn tẹ̀ lẹ́ẹ̀sọ̀ yìí. Hmm. ṣe nígbà tá a wà skul ẹ̀yàn strong èèyàn èèyàn oníkan tó yàn ń ro ju pé orúkọ báyìí náà lọ ṣe ti understand mi. so nígbà tí àgbà bá ti dé mi ní parọ́ fún yín oríṣiríṣi nǹkan tí wọ́n ti jẹ nǹkan tí wọ́n ti ń rò ṣẹ́ríkà obìnrin kókó bẹ̀rẹ̀ kókó ṣe investigation ṣe ti understand mi tó ṣẹlẹ̀ sí èmi náà rí ṣe understand tó bá yá èèyàn máa èèyàn ọkùnrin ọkùnrin ó máa tó state kan. ẹ ṣe sùúrù sà ó ṣẹlẹ̀ sí yín tẹ̀ ń sọ yìí ṣé ẹ̀yin náà lẹ̀yin náà kọ́ ya àwòyìn. ẹ̀yin lẹ fà á sírìn ọlọ́pàá ọlọ́pàá ọ̀rọ̀ ọlọ́pàá yọ̀ sí nìkan ní iṣu ilé iṣẹ́ ti ọ̀dà sáà. jẹ́ wàá ní iṣu. ní ìpàdé iṣẹ́ rí tó ṣẹlẹ̀ sí obìnrin ẹni pé torí pé wọ́n jọ ń gbé papọ̀ ni iṣẹ́ ti ọ̀dà sáà ni torí pé wọ́n jọ ń gbé papọ̀ so wọ́n rà ẹni tàbí wọ́n ti wọlé ẹni tàbí wọ́n bá ti bọkùnrin yẹn lẹ̀ ọkùnrin dẹ̀ sí young ó ní time ó di rí rẹ̀ níbẹ̀ tó máa rí so ọ̀rọ̀ tó wọ́n kọ́kọ́ enjoy ẹ̀ nígbà yẹn ni iṣẹ́ ti ọ̀dà sáà ni but obìnrin obìnrin tó yẹ wọn náà bá ti ṣẹlẹ̀ obìnrin wa máa ń ní upper head ní ọjọ́ iwájú ju ọkùnrin lọ tó mhm. ti yẹ yín ọmọ wa ní upper head lọ́jọ́ iwájú ju ọkùnrin lọ so torí nọ́mbà one ọkùnrin yẹn ó ti ń jẹ oríṣiríṣi nǹkan àgbà ti àgbà ti dé mhm. nọ́mbà two ìrònú ti ìrònú bá pàṣẹ máa jẹ níbi iṣẹ́ stress gbogbo ẹ̀ gbogbo nǹkan tó fà ní ìfọwọ́ àwọn d one. ìyá mi kí ni ó má bàa wá dàrú a lè sọ pé ó ti ń eh. rẹ ọkùnrin àgbésọ́kàn ni àkósórí ni àkósáyà ni a lè sọ pé yẹn náà ni ó wà á jẹ́ láwàá dúró lé lórí o kí ni ó jẹ́ ìmọ̀ràn fún àwọn ọkùnrin tẹ́ ti ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àárín yẹn tó wá fẹ́ mẹ́ ẹ ẹ mọ̀ pé ntọ́lá ń fọwọ́ sí jùlọ ẹ ǹdíwọ̀ ntọ́lá ń fọwọ́ sí jùlọ láàárín ìgbéyàwó ní nǹkan yẹn o kì í ṣe nítorí ọmọ bíbí nìkan ipa tó ń kó ipa tí nǹkan ẹ sà ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n gbìjà gbogbo àwọn ọmọ ẹ jọ da yín lẹ́kọ̀ọ́ ipa tí kí ipa tí n tà ń wí yẹn tó ń kó dókítà kọ àwọn dókítà tí ń gbọ́ mi náà mọ̀ ṣẹ̀rí ipa tí n tà ń wí yẹn tó ń kó nínú àgọ́ ara kì í ṣe tipá káfi bímọ nìkan gbogbo orú ipa tó wáyẹ kọ́ mọ́ kọ́ngbà tí ò bá máa wá lóòrèkóòrè ṣe fẹ́ gbọ́ tí obìnrin ò bá máa ṣe ń tà ń wí yẹn déédéé àmọ́ bí ò tí ì fẹ́ wọ menopause yọ pọ́ọ̀sì mẹ́nu ẹyin tí àjọṣepọ̀ tó bá sì ń wá déédé tó ń wá déédé ẹ máa rí bọ́kùnrin ọkùnrin máa máa lùkì ọ̀ǹgà obìnrin náà máa máa lùkì ọ̀ǹgà ni tájọṣepọ̀ tó bá ń wá déédé déédé bó ṣe yẹ kó rí oorun obìnrin á pé ọpọlọ obìnrin á pé tọkùnrin náà ah. máa jí pípé bẹ́ẹ̀ ni ìtumọ̀ ń tún ọpọlọ ṣe bẹ́ẹ̀ ń tọpọlọ ṣe ó ń tún àgọ́ ara ṣe gbòó má jẹ́ ń tàn supplement tó gáyàtà tọ́lọ̀ ń fọwọ́ sí jùlọ ni. ẹyin yóò bọ̀ fi ọgbọ́ bọ̀ fi ọmọ gbà mọ́ sọ fún d ni. Hmm, hmm. ẹ wá ní láti bá wa ẹ̀yin ọkùnrin ẹ ní láti tún bá wa tún fi kún ìgbìyànjú yín láti mọ̀ jẹ́ kó jẹ́ wípé tí obìnrin bá dẹ́rù kórìtà tẹ́ ẹ wí yìí á wá máa ríra rẹ̀ bíi pé what am I doing pé bóyá ẹ kọ́ gbà bẹ́ẹ̀ kó mu bẹ́ẹ̀ ẹ ń tẹja ni ẹ ń tẹja ni tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń fẹ́ díwà ṣe sùúrù o díwà ṣe sùúrù o díwà ṣe sùúrù o ṣe sùúrù tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń fẹ́ obìnrin ò bá máa fún yín bẹ́ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe obìnrin ẹ mọ tẹ́ máa fojú obìnrin ọkùnrin mi àtọ́rí pé ìyàwó òun ò fún òun bóun ṣe ń béèrè ó lè má fa àwọn ọmọ lóúnjẹ nulẹ̀ ó lè má fowó ọbẹ̀ lẹ̀ yóò mọ kara ní gbérígbérí bí ẹni tí bí ajé lẹ́kùkú ah, ah, ẹ jẹ́ ká balance eh, eh, equation lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ mọ̀ jẹ́ àtẹ̀já. ẹyin d1 ẹ ṣeun àti fakọ mọ òkú bẹyọ a lọ sí orí Facebook wa lọ ka ọ̀rẹ́ ni ọgbẹrù lérí ni ó gbé kinní kan sáyà ni kí ló gbé sórí kí ló gbé sáyà tó fi fẹ́ dà sí Ọlọ́run kọjá kọ́ máa pẹ́ pẹ́rẹ́pẹ́ gbogbo ìgbà lọ́lọ́run gan pè nínú ìwé mímọ́. all right ma a lọ ka àwọn àtẹ̀jíṣẹ́ lórí Facebook àmọ́ àtẹ̀jíṣẹ́ kan rèé èdè òyìnbó ni wọ́n fi kọ́ àmọ́ màá gbìyànjú màá bá wọn fi èdè abínibí gbẹ kalẹ̀ wọn náà ó ní tó tutọ́ pọ̀ bẹ́ẹ̀ <laughs> lórí Facebook ẹni wọ́n ní ó ti ń re ọkùnrin ni o oh. wọ́n ní àmọ́ ó nílò kọ́lọ́ rèé tún ìbọn rẹ̀ kì ah, wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní yóò sì mú ìyàwó rẹ̀ yóò tì lọ́pọ̀pọ̀ yóò sì tì dáadáa wọ́n wá fún wa ní àpẹẹrẹ ọwọ́ àwọn èèyàn tí ìyàwó rẹ̀ lè bọ́ sí wọ́n ló lè bọ́ ọwọ́ dẹ́rẹ́bà <laughs> wọ́n ló lè bọ́ sí ọwọ́ tẹ́nàntì ah wọ́n ló lè bọ́ sí ọwọ́ àwọn bọ́ìsì nígboro <laughs> wọ́n ní àbí ọwọ́ àwọn èèyàn ní street hmm, ọgbẹ́ni ọmọ nìyí àtẹ̀jíṣẹ́ wọn mọ̀ọ́kan àkẹ́ kí ló tó ní nkànnà lórí àtọrùn kí obìnrin yìí ṣe sùúrù fún ọkùnrin yìí àbà rí ọ rí o ọdọ kò burú wọn ní ìwọn ẹka àrọsà màlúùtọ ni ṣùgbọ́n kí obìnrin náà ṣe sùúrù obìnrin ní ẹ̀yin ọkùnrin lè ń sọ̀rọ̀ káwọn obìnrin náà ò sọ̀rọ̀ olóore nurudeen baba tíṣà láti ìlú ọrẹ àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ tẹ̀ kàn oníjàngàjàngà máa pààyàn àwọn ni wọ́n fi sọwọ́ eléyìí wọ́n ní kí obìnrin yẹn kó ṣe sùúrù tó pọ̀ nítorí tó bá nàṣẹ̀ síta wọ́n ní àbámọ̀ ló máa ń gbẹ̀yìn rẹ̀ orúkọ mi ni adégòkè sunday ọmọtọ́ṣọ láti olùlọ́yọ̀ ńbàdàn. ló ṣe wá báyìí mm, kò mm. fẹ́ nàṣẹ̀ síta tó bá fẹ́ nàṣẹ̀ síta kò ní ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ jáde. orí arábìnrin yẹn ti fi ọdún méje jẹ jẹ wọ́n ní ó ti fi ọdún méje jẹ ọ̀sán ah. wọ́n ní lásìkò wọ́n ní àwẹ̀ ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n to that do us part wọ́n ní ó ń láti fara dà á ah. wọ́n ní kó fi ara rẹ̀ jì. ó jẹ́ fọdún ah, méje ó jẹ́ fọdún méje to that do us part. láti mọ gbàwẹ̀ yìí ẹ gbàwẹ̀ yìí ẹ gbàwẹ̀ yìí hmm. wọ́n ní àsìkò àwẹ̀ lọ́wọ́ ẹ̀. lọ́rùn ó tún ti ń pe àwọn èèyàn kúnra torí mo ti rí àǹtí mi dáadáa olówó akẹ́mi rájí hmm. mọ́mí ẹni ọlá ní Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹgbẹ́ mọ́mí ẹni ọlá ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ̀yìn ṣe bí ẹ̀yìn rẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ wà lẹ́yìn mi ni wọ́n gbọ́dọ̀ wà lẹ́yìn ìwọ sọ fún mi kó sọ fún mi pé o gbé nǹkan kan o oní programu lẹ́kìtì o oní programu ní eh, abẹ́òkúta o eh, àwọn flysafe o ọ̀la ni wọ́n gùn bàálù lọ sí eh, dubai o kínní kan o mo fẹ́ lọ bá wọn gba international passport o kọ́ wá dé lálẹ́ kọ́ ọ̀rọ̀ pọ́jọ́ bí ẹ̀fọ́ tí adìẹ tó kó nu omi kí wọ́n jìgìjì kọ́ mọ́ gbò ìfẹ́jọ́ rẹ̀ sọ gbogbo ìlú. kí la fẹ́ fi gbígbé hello bẹ́ẹ̀ bá ti yín rédíò yín lẹ pè wá padà hello. hello ẹ káàárọ̀. orí àtọrọ. ẹ káàárọ̀. ẹ wò ó tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ yẹn ni pé ṣe rí táìmù tí ọkùnrin yẹn wà tẹ́lẹ̀ tó o sì lé egun láti ṣiṣẹ́ yẹn bọ̀ nísìnyí kò ní agbára mọ́ so torí ó máa ń wá bẹ́yẹn tó jẹ́ pé tí n bá ti ń ṣe àwọn iṣẹ́ kan so èèyàn ò ní pàfọ́m bí o lè pàfọ́m mọ́ tí o bá ṣọ́ra tó o lè o lè fa nǹkan mí fún ọkùnrin yẹn gan kó má ti kó máa padà ní sóòkì. ẹni yẹn gbọ́dọ̀ ní sùúrù dáadáa. ẹ̀yin ń wò ó pé kò agbára ló ti ń dínkù àbí. bẹ́ẹ̀ni. tó bá ṣe wípé kì í ṣe ọ̀nà ọ̀dọ̀ arábìnrin nìkan ní ń já epo sí tó ṣe pé ìgbẹ̀dúrú ti ń já epo sí níta kọ̀mọ́lọ́kan kọ̀mọ́lọ́nà méjì ṣe mọ̀ pé yọ ẹ̀yìn òun náà ó tún àfẹ́ tilé. mọ́tì ẹ̀rọ báwọn oníyàwó ti ah, pé kọ̀dájú pọ́kọ̀ òun ń ja epo ń ta. kò rí ni o eh, eh, bẹ́ẹ̀ yàn ọ̀bà ní rí yín kò ní ah, rí eh, yín. ẹ kò ní í ṣẹlẹ̀ náà ni bẹ́ẹ̀ bá ti rí kò ní í ṣẹlẹ̀. ẹ oh. ló mà ẹ ló sà. ṣé rí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ fọkùnrin yìí náà só mm-hmm. ti yé bọ̀ tìgbà tí mi náà wà ní Ṣẹ́gun Òde ó ní báwa náà ṣe ń ṣe. ẹ ti wà Ṣẹ́gun Òde rí. Mm-hmm. bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ní sèyí àwọn agbẹ́gbà tó mọ́ tó wà lẹ́ẹ̀ tó mọ́ tó wà tó pé yẹn ti ń ṣiṣẹ́ yẹn ti gbogbo ẹ̀ mọ́ra wọn tó agbára yẹn dínkù especially bí bẹ́ẹ̀ mi gẹ́gẹ́ bí mo ti wà yìí so agbára yẹn dínkù but ìyàwó mi ni máa rò bóyá pé kí n bọ̀ tí wọ́n ti jọ wà láàrin wa so òun náà mọ̀ mo ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dọ̀ mo ṣe ń ṣe ń sìn so ìyẹn ṣe pé bóyá pé ẹni yẹn lójú tàbí ìrìn pé kìíní so agbára yẹn ló fi dínkù kò sàgbára lọ títí mọ́ ni so kọ́mọ yìí rí kìíní yẹn kan kó sì máa nàlẹ́ kọ́mọ lọ síta kọ́mọ lọ jẹ̀bi bọ̀ rẹ̀ so mo ní fún yìí. ọ̀dà ọ̀dà ẹ ṣeun. torí àwọn tó bá ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú abóyá ká sáré yan fẹ́rẹ́fẹ́ hmm. níbàámu pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe béèrè fún arábìnrin tí wọ́n ké gbàjarè tọ̀ wá wá láàárọ̀ lórí ètò múlẹ́rọ́ ni wọ́n ní ká mọ̀ dákun ká dábọ̀ ká bá wọn tẹ pẹpẹ ọ̀rọ̀ àwọn sórí afẹ́fẹ́ kọ́mọ Nàìjíríà gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé pé ká ẹ gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí arábìnrin bí wọ́n ṣe ṣe lálàyé wọ́n ní ẹni tí Ọlọ́run kádàrá táwọn fẹ́ gẹ́gẹ́ bí ọkọ àwọn wọ́n ní láti ilé ẹ̀kọ́ ibẹ̀ làwọn ti pàdé odidi ọdún méje gbáko ni wọ́n fi fẹ́ra wọn sójú ọ̀nà mẹ́rin ń bẹ̀ ọbọ̀ sílé ẹ̀kọ́ gíga yunifásitì táwọn méjèèjì tí wọ́n jọ lọ ọdún márùn-ún ni wọ́n lò nílé ẹ̀kọ́ àmọ́ nínú ọdún márùn-ún ọdún mẹ́rin ni wọ́n fi fẹ́ra wọn sójú ọ̀nà ó túmọ̀ sí wípé ọdún àkọ́kọ́ táwọn méjèèjì jọ wọnú ọgbà wọn ò tí ì mara wọn ọdún kejì wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọdún kejì làwọn méjèèjì mọ́ra wọn ṣé wàá rí ọdún mẹ́rin tí wọ́n fi jọ lò níléèwé tó ṣẹ́kù yẹn wọ́n ní ìgbé lọ́kọ̀láya tí àwọn olóyìnbó ń pè ní couples life òun làwọn méjèèjì gbé nínú ọgbà ilé ẹ̀kọ́ wọ́n ti ń fara kínra bí ìgbà tọkọtìyàwó hmm. tí wọ́n bá jọ ń gbénu ilé láti lè mọ̀ sí ara wọn dáadáa ní gbogbo àsìkò yìí obìnrin wa ní ntí kọ̀ hmm. mọ́ àwọn la tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. wọ́n nítorí ìfẹ́ táwọn ní sọ́rẹ́kùnrin àwọn àwọn sì gbìyànjú àwọn jọ má wọn la wọ́n ní gbogbo ohun tí ọjà wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. àwọn yìí gbà hmm. wọ́n nítorí ọ̀rẹ́kùnrin àwọn wọ́n láwọn wá tànra àwọn dá àwọn tànra àwọn lọ síbi tí ọ̀rẹ́kùnrin àwọn fẹ́ kéèsì ni olúborí tó fi kọ́ wọn eh. ó ní pé ní gbogbo ìgbà tá à ń sọ yìí bí ìgbà tí alágbẹ̀dẹ tí a bá ń lorin tí ní bẹ́ẹ̀ ni ọkọ àwọn ní bẹ́ẹ̀ ní ṣe máa ní ṣe máa ṣe programu ẹ̀ ẹ̀ wọ́n lọ́wọ́ torí pọ̀ kátó wọ́n ní nígbà míì kílẹ̀ ò tó mọ́ ìgbà míì bíi bíi one two three four five wọ́n nígbà míì ẹ̀mẹ́ àrùn ìgbà míì ẹ̀mẹ́rin ó ní í ṣe pẹ̀lú bárabá ṣe gbẹ̀yàn sí ìgbà míì àti mọ́ àmọ́ lọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní báwọn ṣe bá ìrìn àjò àwọn nílé ẹ̀kọ́ lọ títí títí tọ́lọ́run fi kádà táwọn fi ṣàṣeyọrí ń bẹ̀nu kódà wọ́n ní torí kí n táwọn ò fẹ́ kọ́mọba bá ń táwọn ń rò jẹ́ wọ́n ní kọ́mọba àṣẹlẹ̀ wọ́n láwọn ń láti lọ sí ilé ìwòsàn lọ́dọ̀ dókítà pé ẹ dákun tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n bá fẹ́ dáàbò bo ọgbà wọn pé kí ní tí wọ́n fẹ́ kọ́mọ wọnú ọgbà pé ẹ ṣe kínní yẹn fáwọn pé ẹ jọ̀ọ́ wọ́n ní ni wọ́n bá sì ṣe fún àwọn ó wá fi wọ́n lọ́kàn balẹ̀ bí yàrá àbí ṣe fẹ́ òní wọ́n ṣe ń lòlò bí wọ́n ti fẹ́ òní wọ́n ṣe ń wọlé mm. àwọn ń gbà wọ́n ní báwọn ṣe bá jáde nílé ẹ̀kọ́ nù nígbà wọ́n jáde nílé ẹ̀kọ́ wọ́n tún lu ọdún mẹ́ta mi nínú ọdún mẹ́ta yẹn òun lásìkò tí wọ́n fi lọ sìn róòlù tí wọ́n fi ṣàgùnbánirọ̀ ńlọ wà lẹ́yìn ọdún mẹ́ta ọlọ́run sì kádàrá ọlọ́run ni wọ́n ṣòwò sọ́ọ̀tì mm. wọ́n láwọn ṣàṣejèrè torí pé ẹni wọ́n ń fẹ́ láti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ẹni náà lọ́lọ́run kádàrá tó pé wá ibi abáde já sọ dòótọ́ já wa mọ̀ lé yín mm. àwọn mọ̀lẹ́bí ọkọ wọn gbéra ńlẹ̀ eré ni àwàdà ni wọ́n lọ sojúṣe wọ́n ṣe mọ̀ mí mọ̀ wọ́n mọ̀ra wọn ìgbéyàwó sì tẹ̀lé wọ́n ṣe lálárinrin gbogbo ọ̀nà téèyàn máa ń gbà ṣègbéyàwó tí fi máa ń yẹ èèyàn mm-hmm. wọ́n ní gbogbo ẹ̀ pátápátá làwọn ṣe wọ́n ti á wá wọlé sínú ìgbéyàwó bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti ń lo oko ọdún méje àyíká ọmọ fọlọ́mọ ọmọ ń bẹ láàrin wọn ọmọ kan dondo ọmọkùnrin sì ni wọ́n ní ṣùgbọ́n táwọn ṣàkíyèsí ni pé hmm. inú fíìmù tí àwọn wọ̀ tẹ́ pé ọkọ̀ àwọn ló sì pé àwọn wọ location rẹ̀ wọ́n láwọn sì wà ní location táwọn ah. ṣùgbọ́n ọkọ̀ àwọn rẹ̀ kọ̀ wá dúró location mọ́ ọ̀yà fíìmù tán wọ́n ní gbogbo tó fi kó àwọn àjẹmọ̀ pé gbogbo rẹ̀ pátápátá ó dínwó rẹ̀ kù. bàbá ayé n tí à ń gbìyànjú láti sọ ẹ mo mọ̀ pé wọ́n mọ̀ gbìyànjú bí a kò tí ì lu dára wọn. èmi obìnrin nìkan tí mo sọ̀rọ̀ ní ìsìn eléyìí báyìí pé yé mọ́mí ẹni ọlá nìkan tí mo tún rí mú kúnra ẹ̀yin tẹ̀ wá tí ẹnìkan ní bú ní ìsìn ó ní ọ̀dẹ̀ mọ́ yín o àǹtí ọrùn ẹ̀yìn à tìyín gan pọ̀ gbíjà gbogbo àwọn obìnrin. ọ dẹ wọn ti ń sọ ọtẹ mi lọ́rùn tí wọn bá sọ pé ó ni ọdá Ọlọ́run níjó lè mọ wa etí ẹwìn náà Ọlọ́run mọ yẹn pé mò ń gbogbo àwọn obìnrin Ọlọ́run lè wa reality là ń sọ pé n bá rí àwọn tí mo wí ní ìsìn tí kún mi lọ́wọ́ ẹ ẹ ó torí àkókò wa arábìnrin yìí ní àmọ́ ńgbà tí wọ́n ti ń gbẹ́nu lé ọdún kejì títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ah ọlọ́jà nu o ọjà nu o olóru o <laughs> ó ní nínú nínú ààwẹ̀ pé kèémọ etí ẹ gbogbo èso pò láti dọdọ ọhún rárá gbogbo ọgbọ̀njọ́ ọhún. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sì ni nínú ààwẹ̀ ààwẹ̀ òdì ń tàwọn yìí lọ́wọ́ ààwẹ̀ bí ààwẹ̀ òdì. tẹ́lẹ̀ wọ́n ní láwọn ìgbà tí ètò wa ṣe gbà ààwẹ̀ wọ́n ní ìgbà míì ọlọ́run bá kádàrà tójọba padà rọ̀. Hmm kì í ṣe pójò tí ó dunlẹ̀ bóyá bíi ẹ̀ẹ̀kan hmm. one one by. bíi kásá fúláṣì kéèyàn hmm. mọ kéèyàn fúláṣì yẹn. n ti arábìnrin tí wọ́n wá ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ gbà wọ́n mọ̀ràn lé lórí inú pé àwọn òṣèré àwọn òfẹ́ àwọn òṣèré àwọn òfẹ́. ara sì ti lọ tu station mọ́ńtà. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa alájí ló wọ́n ká. ẹ má ilẹ̀ sá orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a sọ̀rọ̀. ẹ káàárọ̀ ẹ mọ̀ á forúkọ mi láṣìírí ìkọ̀nù sọ̀rọ̀ látọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà. ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ deep. Hmm. à ń gbọ́ yín sà. ṣe rí nọ́mbà one programu tó yẹ fẹ́ sọ lónìí mo fẹ́ lè sọ pé ninety five percent ilé ló ti ń ọkọ. Hmm. Hmm. tó ń kálukú kan tó ń kálukú kan pa tiẹ̀ mọ́ra ni. Hmm. ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ sà ninety five percent yẹn tí ò bá fi sọ́dọ̀ ọkọ ó lè fi sọ́dọ̀ ìyàwó ẹ mọ̀ tẹ̀síwájú sà. ọ̀dọ̀ ọkùnrin ọ̀dọ̀ ọkùnrin ló wá fìtì jù. ibẹ̀ ni. Mm. Mm. ọ̀dọ̀ ọkùnrin ló sì ti jù so number one mo fẹ́ kẹ́ ẹ bá wa rọ àwọn ìyàwó wa kí wọ́n ní sùúrù gidi fún wa when it comes to this matter. Hmm. ọpọlọ ọpọlọ ní ti ń wá hmm. tí ọpọlọ tí ọpọlọ ò bá dẹ̀ sí ńbẹ̀ gbígbé ò bá sí ńbẹ̀ kò sí tọkùnrin yẹn fẹ́ ṣe. mo ó ṣẹlẹ̀ sí èmi náà tí ó ti ń kí n tó dé ìlú tí mo wà kí n tó nígbà mo dé ìlú tí mo wà ìgbà tí mo dé ìlú tí mo wà mo máa ń mo láìkẹ́ ẹ̀gá ṣe gbàgbọ́ para tí mo bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí everything change ni. iṣẹ́ yín le ni. kéṣe kó lè òkè láti ibìkan bọ́ sí ibìkan ó ronú nàìjíríà ó ronú ìyàwó ó ronú ọmọ èyí ó fẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé so gbogbo kínní yìí o máa ń dín ó máa ń dín ẹnájì ọkùnrin kù. partner hmm. eh, mi ó pè níjọ́ kan ó ní ó ní kí ló ṣe lọ́kọ mi ó ní mi o fẹ́ wò ta mi ò fẹ́ ṣe gbá. Hmm. Eh, wọ́n ní ibi gbogbo la ti káàdì alẹ́ pásítọ̀ eh, tó mi tòmí o ó lè dàbí ẹ̀ṣẹ̀ lójú ẹlòmíì ṣe ń gbọ́ mi. Hmm so mò ń ṣe ìwọ̀nba tágbára mi ká mm-hmm. so nígbà tí ò bá tí tí ò bá sí agbára tí mo ti ò rí agbára tó bó ṣe fẹ́ a ní alternative ó yẹ kó alternative yẹn ó di eyín ah, ẹ mọ ìjà tí ẹ ah, sọ̀rọ̀ lọbẹ láàrin ẹnìkan náà ti kọ lórí facebook ẹ ti ẹjà gbàgbé alternative ọ̀rẹ́ native la fẹ́ sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ natural artificial eh, alternative natural. alaji alaji yes sir tí ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká tanra wa jẹ tí ò bá síbẹ̀ obìnrin yẹn ń lọ ta. ẹ wọ ẹ mọkọ wa ń kọ nàìjíríà ẹ̀yin ará òkè òkun ẹ̀yin ni ọ̀dọ̀ ọ̀dọ̀ yín ọ̀dọ̀ yín ni oh, ọ̀tànétífù wa èmi ò tiẹ̀ gbọ́ ọ̀tànétífù rí ah, ah. nàìjíríà yìí. Mm-hmm. ó dá alájì. yes sir. ṣe rí kóbìnrin yẹn fi sùúrù kóbìnrin sùúrù kùnrin àjọ ẹni bàbá ti yọwọ́ ọ̀tàlétífù sùúrù lẹ́sọ. Ah, ọ̀tàlétífù ni ó wà máa ṣe ojúṣe tọ́yẹ kọ́kọ́ tèmi ó ṣe. tí ò bá fi sùúrù kún tí ò bá fi sùúrù kún alájí tí ò bá fi sùúrù kún hmm. tí ò bá fi sùúrù kún yóò lọ síta so ìjọ tí ọkùnrin yẹn bá wá tó bá wá because ojoojúmọ́ gan o tó pọ́kùnrin máa ń ṣe lójoojúmọ́ o máa rẹ̀ bọ́ọ̀dì hmm. because kó tó padà kíkìlì yẹn tó padà yóò tó bí ọjọ́ kejì hmm but ó máa ń ṣe lójoojúmọ́ máa ń ṣe lójoojúmọ́ máa ń ṣe yóò rẹra kò ní lè ṣe ó ṣe bó ṣe ṣe jọ́tọ̀ kìíní kọ́ ní ṣètọ́jọ́ kejì ẹ̀mẹ́jì àtàrà wa so kóbìnrin yẹn ní sùúrù ẹ̀dẹ̀ àbí ìtàwọn gbogbo obìnrin wa kó wọn gba ọkọ wọn bó ṣe rí pẹ̀lú gbogbo tí wọ́n dojúkọ ọlọ́run ló ràn o torí ìjọ́ tí ò bá dùn ìjọ́ tó bá dùn wà ìjọ́ tí ó sì di náà wà ká gbà bẹ́ẹ̀ fúnra wa. Hmm ọ̀dà kò burú ẹni ọlọ́mọ láti orílẹ̀-èdè amẹ́ríkà àti bọ́ ẹ ṣe gan rọ́bọ̀tì rọ́bọ̀tì sí rọ́bọ̀tì lè kọ chẹ́ẹ̀kì. kò lè kọ rọ́bọ̀tì ò lè kọ chẹ́ẹ̀kì. n tí ọkọ ló lè mọ ti Ọlọ́run. àtẹ̀jíṣẹ́ kan rèé ọ̀gbẹ́ni Wàsíù láti Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní ẹ káàárọ̀ orí àti ọrùn wọ́n ní ẹ kú àtìlú àwẹ̀ ẹ ṣeun wọ́n ní ẹ wọ ẹ sọ fún àǹtí ọrùn yẹn wọ́n ní kí wọ́n lọ́ọ́ fi ọ̀rọ̀ yẹn tó dókítà létí wọ́n ní kí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ lórí nǹkan tí wọ́n lè máa fún ọkọ wọn jẹ mm-hmm. wọ́n ní bí oúnjẹ àti èso jíjẹ àti wípé kí àǹtí ọrùn náà mm. kí wọ́n túbọ̀ ṣe sùúrù dáadáa mm-hmm. àtẹ̀jíṣẹ́ wọn ojú bá ń lọ já wa padà sórí ọ̀rọ̀ ẹni ọlọ́mọ tí wọ́n bá wa sọ̀rọ̀ tán mm. lórílẹ̀‐èdè Amẹ́ríkà mm. wọ́n ní kóníkálukú gbé àgbélébù rẹ̀ ibi tọ́lọ́run bá ti kádàrá kọ́ pọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ pé òótọ́ láwọn ibìkan yẹn àwọn ibìkan wà tẹ́ pé ó tún ti pọ̀ jù ń bẹ́ẹ̀ táwọn tó ń kígbe pé. pé ẹ dákun o òtútù rẹ o àwọn kò nu omi o. eléyìí ọ̀wà kà mọ̀mọ́ sẹ́rí ntẹ̀mí mọ̀ ni pé ọ̀rọ̀ ìdílé hmm. hmm, ntọ́kẹ́nu ni o ibi tó bá kọjú sí ẹnìkan ẹ̀yìn ni máa kọ sẹ́lòmíì bí ìlú gangan ẹni ó bá kọjú sí ẹ mọ bá ojú ta ẹ mọ bá ojú ta ẹni tó bá kọ ẹ̀yìn sí ẹ mọ ẹ bá tẹ̀lé bó ṣe ń lọ Eh, pé àwa ń rojọ́ ìdílé ara ẹ níta àbá àbá wa torí rẹ̀ náà sẹ́ta. àbá àtọ́jà pé bẹ́yẹn bá gbọ́ ọmú lẹ́nu ọmọ ọmọ ò lè torí ẹ̀ kú hmm. yóò faramọ́ pé hmm, rí yìí jẹ́mọ́ jẹ́ tó máa jẹ́ yìí lọ náà ni bó bá ṣe bá wa ẹ̀jẹ̀ àgbàǹkádàrà. Ah, àpẹẹrẹ tó dáa ni o hmm? wọ́n mọ̀ pé ọmọ ò ní torí pé eh, wọ́n gbọ́mú lẹ́nu òun lọ́dọ̀ ìyá rẹ̀ kọ́ wa lọ ọ̀dọ̀ obìnrin mi kò lè lọ ọ̀dọ̀ obìnrin mi o kò sì ní torí ẹ̀ wá pé tó ìyá yẹn kọ́ iyún la fi ń bẹ̀yìn obìnrin pé gbogbo ibi tọ́lọ̀ ń bá ti ká dàrà tó bá ti pọ̀ ẹ mọ̀ jẹ́ àsìkò ọ̀pọ̀ ni gbogbo ibi tọ́lọ̀ ń bá ti ká dàrà tó bá ti jẹ́ pé àti ẹ̀ lérí wáíwáí ọlọ́run níjà rí wáíwáí àmọ́ ibi tí ọba ti tó nǹkan ibi tí ọba ti tó nǹkan wọ́n ní ẹ mọ̀ máléègì ẹ ẹ mọ̀ máléègì mm, ẹ jẹ́ àfàyọ̀ gbà á kásìmọ̀ mm, kámọ̀ káràmásìkì ẹ̀ kò yé yín yóò ti yé yín gan ọjọ́ ti lọ àsìkò ti kó wọn pàpà mọ́ra oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wà fìfẹ́ dá sí i gbogbo yín pátápátá òun là kí wípé ẹ ṣeun púpọ̀ ẹ kú àìbínú yín tá a mọ̀ ní wípé ilé tiyín náà ò ní dàrú àárín ẹ̀yin àti olólùfẹ́ yín kò ní dàrú bẹ́ẹ̀ tún ti ṣe gbọ́ tààrọ̀ yìí tẹ́ ẹ kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ tún bá wa pàdé lákọ̀tún ló gbogbo àwọn èèyàn tá a jọ ṣe fún tòní mú ìwá akínsọjí àpíà olùlàmójú ẹ̀rọ tolú àti jíde ń bẹ lẹ́nu lóró ṣọlá tẹ̀là tó ń ti adékọ̀ǹgà nídìí ẹ̀rọ amúnẹ́wá àwọn èèyàn wa tí wọ́n ń bẹ nídìí ẹ̀rọ alátagbà ní àti lọ́n gbogbo yín pátápátá òun la kí pé ẹ ṣeun o tẹ̀ ṣùgbà wa ló kọ àwa méjèèjì amọ̀dàgbèrè láàárọ̀ yìí waheed akitayon ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́yìn ètò yìí zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen òní nọ́mbà tí ẹ fi lè bá wa sọ̀rọ̀ ẹ já mọ́ ọ lọ láàárọ̀ yìí yá wa yèyélúwà lẹ́bàdàn alájà Modinat Abọ́sẹ̀dé Adédùbú ló kọ gbogbo múlẹ́rọ fàmìlì akínyìn pé ẹ kú oríire o èyí tọ́lọ́run tó ṣe ara rẹ̀ lẹ́ẹ̀fì lò pẹ̀lú àṣẹ ọlọ́run á lọ lónìí a tún padà lọ́jọ́ mẹ́jọ ẹ̀ ń lẹ́ ń bẹ̀ ó di lábọ̀. ọ̀dà kò burú lọ́jọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí orí ṣe wí ká pàdé lákọ̀tún ẹ̀yin náà tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ bá wa sọ àbí orí lẹ fẹ́ pè àbí ọ̀run lẹ fẹ́ pè tó bá jẹ́ tọ̀dọ̀ tèmi zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ilé wa ò ní dàrú o. Fresh 105.9 FM, your feel good radio. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. yeah. lè mọ rírì ọ̀rọ̀ á kó mi lọ́wọ́ dání a sì tún pọ́n mi lójú á jẹ mí níyà o a sì tún ní mi lára ṣùgbọ́n nígbà tó yá alátúntò mi dé ó sọ ibi wíwọ́ di títọ́ ó tún ayé mi ṣe olùpọ̀ adẹ́kọ̀ọ́ ló bá dé o ló bá sọ wọ́n lọ́pọ̀. Fresh 105.9 FM, your feel good radio. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibado. Please listen to the following personal paid announcements. Signal World CBT and ICT Center invites parents students, and educational institutions for the 2021 UTME registration. Visit us at Rasco Building, Adegoke Bus Stop, off Orita Challenge, Ibado. For more information, please call 080 2831 8349 or 080 77 8550. Tai Sholari University of Education Secondary School, a demonstration secondary school of the premier University of Education in Nigeria, is located in Ijebu-Ode, Ogun State. Our academic community is composed of robust and serene environment for teaching and learning with standard boarding facilities. This is exemplified by the excellent performances of our students in external examinations. Taswed Secondary School is your best choice, for a trial will convince you. Entrance examinations into JSS 1, JSS 2, and SSS 1 for 2021 2022 session are available online. Please visit www.taswes.edutams.net. If you run into any difficulty in the online registration, please contact 070 11 Again, 070 111 23736 within the hours of 8 a.m. to 4 p.m. daily. Examination date Wednesday, 21st April 2021. Announcer Management. Fresh 105.9 FM, your feel good radio. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won! It's simple, John. With Indomie Eat and Win! Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira! Wow! Let me go and get my Indomie now! Oh, you got this time me on the go. Baby, I got you. In 300 meters, turn right. You know you can call me on the phone. Baby, I got you. In 40 meters, make a left turn. You You have arrived at the Glow World Smartphone Festival. Congratulations! Welcome to Glow World, the one place everyone is going to enjoy the best deals with the Glow Smartphone Festival data plans. Get up to 12 gigabytes for six months on all smartphone purchases. Also get amazing gifts like headsets, Bluetooth speakers, backpacks, and so much more on select smartphones. Offer valid till the 30th of April 2021. T and C's apply. Glow Unlimited. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy. Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Uncle Dentist, in be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Ah! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Charles! Yes, mommy? Go and bring two sachets of Hypo Bleach for me. Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But don't see any germs here? <laughs> they are so tiny you can't see them, but they are there, and that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Hypo, hypo. Fresh 105.9 FM, your feel good radio. This is Senator Larifash. Ire, ire, ire like a dance. Yeah. Bóyá ẹ wá bá mi jó. Bóyá ẹ wá bá mi jó. Èdùmàrè fèrè wá mi rí. Mo ṣe yọ tí mo ṣe spé. Tẹ̀bí tara takọ̀tàbọ̀ ìlú ẹ wá bá mi jó. Ẹ̀jẹ̀ jọjọ jẹ́ Èdùmàrè tara takọtabo ìlú ẹ wá gbà sàjọ ètùkùtì kórè sàgbé ẹ jẹ́ ká jọjọ ire ire wọlé dé. wùmí ká tún mi wò ká ríre. ẹ wùmí kẹyọ mọ mi kẹyọ mọ rèé. rere sẹ́nẹ́tọ̀ Larry Larry Fash olúwa ti kórè wọlé.